إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعى قحو الله أبا أترى كيف نبوى محمد صلى الله عليه وآله وسلم الله أبا تي أتكدر أتكدر وصولي توالوني أتكدر وصولي توالوني eléyìí tí ó ń wá sí etígbọ̀yìn látòrí ìtàkùn àdàbà 88.9 FM kalẹ̀ sí ìlú ìlàlámọ̀kí ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn ìmẹ́mọ̀ ya yín nínú Islam abúwáímọ̀n àlàáfálí náà ló ti wà nílé agodo pẹ̀lú láti túmọ̀ túkọ ètò wa ní ọlọ́kùn òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ń bá bọ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala eléyìí tí a tún fẹ́ wí lónìí ọlọ́run kó jọ ọ́ kó fi sínú mìdánù hasanẹ́tẹ̀ nìkọ̀kan kó sì gbà ní ìjọsìn ní ọwọ́ wa a ń tẹ̀síwájú nípa ìdájọ́ eléyìí tó rọ̀ mọ́ ààwẹ̀ nígbàkó tó kọjá a sọ̀rọ̀ nípa lailatul qadr bákan náà a sọ̀rọ̀ nípa alẹ́ ẹ̀tìkáf a sọ fún wa pé ẹ̀tìkáf kìí ṣe pé a mọ̀ gbé envelope káàkiri ẹ̀tìkáf kò nídìí wípé káẹsẹ̀ mọ́ pín ìwé ní mọ́sálásí àbíkámọ́ sì kéde pé tọ́ àpẹẹsẹ̀ òrùlẹ̀ látìlù kọdírì o àìsàlẹ̀ fún pé àwọn olùmọ̀ wọ́n ní dàlátìlù kọdírì wọ́n máa ń wà ní wọn kìí ṣe so ẹgbẹ́ bí jẹ́ pé òkú sísin ló wà nínú ṣẹ̀ríà kò sí òkú ṣíṣe so eléyìí nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí kí agbọ́yé ni kọ́lọ́mọba àlékọ́lá kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa pẹ̀lú ògọ́ ọlọ́mọba lónìí a rí wípé àwẹ̀ Ramadan ó ti ń tẹnu bọ́pọ̀ tí ó bá kulẹ̀ lónìí yóò jẹ́ mẹ́rin ó dín ní ọgbọ̀n a sì tí mọ ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala bóyá ọgbọ̀n lágbà ní o bóyá ẹyọkan dín ní ọgbọ̀n ní o àti mọ ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ilé tí ó bá jẹ́ ọlọ́run ọba àlekọ́lá kó jọ kó ni ó ń tẹnubọ kó lọ àwọn ẹrú ọlọ́run lọ́kàn òjọ̀kan ní gbogbo àgbà ńláyé islam pátápátá náà ni wọ́n ń wá àlùbáríkà òru lailatul qadri bí àsìkò tí a ń sọ̀rọ̀ yìí ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n wà ní ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n ti ń ṣe àtìpó tí wọ́n ń wá ojú rere àti àlùbáríkà lailatul qadri pé kọ́lọ́run ọba àlekọ́lá kí ó fi kó wá kó fi wá ṣe kó fi ṣe kòǹgẹ́ a òru làlátùn kọ́dìrí òru tí a gbọ́dọ̀ mọ sojú kòrò rẹ̀ ni kódà tí ọlọ́run ọba àlekíọlá tí ò bá fún wa ní àǹfààní láti lọ sí ẹ̀tìkáf àwa tí a wà nínú ilé tí a láǹfààní àti lọ sí ẹ̀tìkáf wọ́n sọ wípé ká mọ́ tẹ fóònù wọn lẹ̀ sọ pé ká mọ́ wo tẹlifíṣàn bákan náà wọ́n ní ká mọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá mọ́ ń fẹ́ pé ọwọ́ òjìlẹ̀ ṣùgbọ́n ní ká kó àìrojú pẹ̀lú ìjọsìn ìyàwó aṣíṣà àkọlọ́wọ́ bá níkọ láti ọba ayọnu sí wọn wọ́n bèèrè lọ́wọ́ ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam pé tí ọlọ́wọ́n bá níkọ lámọ́ láti àwọn ti kọ̀ǹgẹ́ òru lailatul qadri ilẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá jẹ́ kí ni o lè gbà wọn nímọ̀ràn táwọn ọmọ wí nínú gbólò ó ní kí ìyàwó aṣíṣà àkọlọ́wọ́n tí ọba ayọnu sí wọn kó mọ́ sọ wípé ìrẹ́ ọlọ́run ọba mi o ìrẹ́ ni ọba tí ma ń ṣàmójúkò fún ẹrú rẹ̀ o sì nífẹ̀ẹ́ ẹni tí ma ń wá àmójúkò ọlọ́run dákun mú fún mi àforíjìn fún mi ọlọ́run nífẹ̀ẹ́ ìmọ̀ wá àforíjìn lọ́dọ̀ rẹ̀ o sì nífẹ̀ẹ́ ìmọ̀ tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ó mi mi wọ́n fún ìyàwó Aisha wà bí tálí àmùkálámọ́tù ummil mu'minin Aisha radiyallahu mùkálámọ́tù umma ìbá ìyàwó Aisha sọ̀rọ̀ ní káàkà jùlọ mọ́yàn kúsù hajjẹ̀ amur ọ̀rọ̀ ìbádà ní ìjọsìn ní ìbádà sì ní àìíṣe láàyù kọ́sù fí àádúngẹ̀ àhàd wọ́n yìí sọ wípé ìjọsìn yóò àwọn kan ló wà fún o kò sí fáwọn kan o ìlàbìnà àfikàdí pé ẹ̀rí mi tún tó sọ wípé tọ̀ ìjọsìn yóò àwọn èèyàn báyìí ló wà fún lásìkò yóò ìjọsìn yóò àwọn èèyàn báyìí ni ò sí fún ní àsìkò yóò a gbogbo ìbánisọ̀rọ̀ ìpátá ìyàwó aisha anábì sálàsálà dojú ọ̀rọ̀ kọ òní sáìlà olóbèrèbèrè anábì sálàlá àlùsálà anábì sì fún ní èsìn ó túmọ̀ sí wípé anábì sẹ́ fún ìyàwó aisha lẹ́sìn ìbánisọ̀rọ̀ náà ló jẹ́ fún gbogbo àlùmọ̀ wípé tí a bá ti wà ní mẹ́wàá ìgbẹ̀yìn nǹkan agbọ́dọ̀ pọ̀ nínú azkar káàmọ̀ wí o náà ni aláhùmọ̀ iná kàáfùwù tuhibbul afwa káàfù àní ìdọ́lọ́wọ́ bá o ìdẹni ọba tí mọ́ ń sàmójúkò fún ẹrú ó sì nífẹ̀ẹ́ kéèyàn mọ́ wá àmójúkò lọ sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá o wá sí àmójúkò wa wá sí àmójúkò kò sí fún wa kúrò níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa eléyìí tí a ti fẹnu kọ́ àbílẹ̀ tá fojú kọ́ àbílẹ̀ tá fara kọ́ àbílẹ̀ tá fọwọ́ kọ́ àbílẹ̀ tá fi ẹsẹ̀ kọ́ ní gbogbo inú àwẹ̀ ìpátá ó bùkátà látúmọ̀ tọrọ àforíjì tọ́lọ̀ ọba àlekọlá kó ṣe àmójúkò fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ wá rí lónìí pẹ̀lú ògbọ́nà ọba àlekọlá a mọ̀ gbéyẹ̀wò àrùn kid nídi ti ìtúnú àwẹ̀ ó dẹ̀ pé lásìkò tá a wà á rí wípé kálukú olórí tẹlẹ́mù náà mùsùlùmí náà àtẹrútọmọ òun náà ní ti gbáradì báyìí fún ọdún ìtúnu ààwẹ̀ eléyìí tí ó kù bí ọjọ́ péréte báyìí kí àwọnú ẹ̀ káàsì tún lọ mọ̀ wípé ọjọ́ ìdì tí à ń sọ ìyẹn ìdì ìtúnu ààwẹ̀ yìí kìí ṣe wípé àmù déètì pé ọjọ́ báyìí o láti ìdí o ọjọ́ báyìí láti inú o ànábì sọ́lá sọ́lám ànábì sọ fún aná àwọn ọ̀rọ̀ láti kà pé súnmú lìrú yàtì yìí wà á fúrú lìrú yàtì yìí ẹ gba àwẹ̀ ẹ̀fẹ́ bá ti rí kí wọ́n róṣù ní o bákan náà ẹ túnu ẹ bá ti rí kí wọ́n róṣù ó túmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ àwẹ̀ ìsìláàlù awálì yaomi ṣáàrì rọmọdán òun náà ni ìsìláàlù afẹ́ afẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ó mọ̀ pé a ti rí oṣù rọmọdán nìyẹn bákan náà ìsìláàlù pé àwẹ̀ parí yóò mọ̀ já sí rírí oṣù ṣàwàl ó túmọ̀ sí wípé

ṣùgbọ́n ilé tí lórí pé ǹjẹ́ ọ̀ranyàn ni àbí kìí ṣe ọ̀ranyàn lórí ojúlówó àbí àtẹrútọmọ ṣùgbọ́n ilé tí ó súnmọ́ òdodo tó wà áwà sínú àwọn ọ̀rọ̀ yìí náà ni pé ìrun ìdí o wájibun alal ayan ojúlówó ọ̀ranyàn ló jẹ́ fún kó wá kò túmọ̀ sí wípé táwọn kan bá ti lọ kíìdì táwọn kan ò bá lọ àwọn tí ò lọ yẹn wọn ní problem wọn lẹ́sẹ̀ kankan tí wọ́n gbà ilé ìkòrí bẹ́ẹ̀ o wájìbún alàlàyàn ọ̀ranyàn ló jẹ́ lórí àkówá ní ẹlẹ́yọ ọ̀sọ́ka kálukú kásìkínú kálọ sí id ní kálọ sí ìrun id fún ọlọ́run yálà id ti iléyá ni o ilé ìtànkù ní adha àbí id ti ìtúnu ààwẹ̀ labásàkíyèsí láti wípé àsìkò id ti ìtúnu awe ilé ti pọ̀pọ̀ sínsìn rẹ̀ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti bí ọ̀túnla lọ mọ́ra wọn a láǹfààní láti mọ ẹyọ jákà àáfẹ́ ẹyọ jákà àwa mùsùlùmí nítorí pé ọ̀rọ̀ jákà yìí nínú àwọn iṣẹ́ tí ẹ̀sìn wa tó wá ṣe òun náà ní pé kí ni o ká fún ẹ̀sìn wa fún àwọn ojúlùmọ̀ ó fún wa ní oore ọ̀fẹ́ láti fún wọn ní nǹkan àwọn èèyàn tó yẹ pé ó kù díẹ̀ káàtó fún pàápàá jùlọ àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n jẹ ní àsìkò ọdún tí wọ́n ní nǹkan tí wọ́n jẹ ápì zakatul fitri eléyìí ìgbọ́bùkátà àwùjọ onílé ọlọ́ọ̀bà nìkọlá kí ó san kó wá wa kó san á ní ẹ̀sán olóore lábàdẹ̀ tó ń jẹ àsìkò iléyá náà a rí wípé àtún pẹran àtún ha ẹran Islam ẹ̀sìn tó pé òun ni Islam ẹ̀sìn tó consider communal responsibility àti communal consideration kò ó ṣe ẹ̀sìn bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ọmọ babẹ́ nìkan ọ̀kan tó bá dà sí kò súnú àwẹ̀ ajọ̀jáka ó lè jẹ́ ráìsì ó lè jẹ́ wà ó lè jẹ́ ọkà bàbà níran oúnjẹ tí à ń yọ ní ní kóró tó jẹ́ kóńgò tá a mọ́ ń yọ a yọ a lọ gbé fáwọn aláìní abẹ́rí tó bá tún dásìkò ìléyà náà bákan náà kí látún ṣe o a tún pẹran tá a bá tún pẹran o a hà kan ajẹ́ kan lè tó kù alẹ́bìpamọ́ láti lè jẹ́ gbogbo ẹ̀ náà tó bá wùwá àbí tó bá sẹ́nì kankan tí àfihàn fún ilé ìmọ̀ sílẹ̀ ń gbàmí jẹ pé àwùjọ téèyàn ó wà ó rọrùn téèyàn mọ́ rí tálíkà kankan o pàápàá jùlọ àwọn tó ń gbé nílùú ọba tó ń gbé ní òkè òkun eléyìí nínú àwọn kan tí ó jẹ́ ẹwà ẹ̀sìn wa tó jẹ́ ẹwà Islam kò lélẹ́yìí bákan náà nínú àsọlátùlù eid ibo làá tí mọ́ kí nínú àwọn kan tí aláǹfààní láti ṣàlàyé fún wa ni. Inú Salatul Eid, àmọ́ kí ní ibi tá ti mọ́ kí òun tán pè ní Mùsọ́lá, à ń pè ní Mùsọ́lá, ó lè yálà Eid al ni o, àbí Eid al-Fitr, ìyẹn àwẹ̀ àti ọdún iléyá. So, Súnà, ilé ìta abánlẹ̀ látọ̀dà Nàbíwa Muhammad, sallallahu alayhi wa alihi náà ni kí á kírun Salatul Eid, ìrun méjèèjì kí á ti ní ibi pàtí mọ́ tí wọ́n tàà ń pè ní mùsọ́lá àwọn bàbá mọ́ ń pè ní yídì yídì yídì yídì yídì so ibẹ̀ láti mọ́ kí láti mọ́ kí ìrun eid yálà ti ìta dojúkọ ní àbí ilé tó púpọ̀ lẹ́yìn oṣù mélòó kan sí àsìkò tí kí a wà bákan náà ọ̀pọ̀ ẹni tó bá wà ní ìlú mọ́kà ibi tó ti lọ́lájù fún akáfíìrún náà ní haram torí pé anábì sallallahu alaihi wa sallam anábì sọ fún aná rẹ̀ wípé صلاة في مسجدي هذا أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام النبي صلى الله عليه وسلم irun kan ní mọ́sálásí mi yìí ó lóore lọ́nà ẹgbẹ̀rún ju ibikíbi tí a bá tó ti kúnnà lórí ẹ̀pẹ́ yàtọ̀ sí masjidul haram yàtọ̀ sí kaaba so lórí ọ̀rọ̀ yìí náà làwọn olùmọ̀ ni wọ́n dólé lórí wípé kí á kírun ìdí ní maka òun náà ni lọ́lá jù ànábì ní kákínù ní irun ní mọ́sálásí òun ó lórí lọ́nà ẹgbẹ̀rún ju bí kíjọba bá ti kílọ lórílẹ̀ ẹ̀wárí kan ó wá yọ mọ́sílù haram ó fi kàábà ó fi sílẹ̀ pé ní tí mo sọ yìí kàábà ò sí kí ni o kàábà ò sí ní kò sí níbẹ̀ o sọ̀látù lè ìdìbì mọ́ká wà lábọ̀n kí èèyàn tírun ìdì ní mọ́ká òun náà ni olóṣù olọ́lá jùlọ ilé náà sì ni ìpanupọ̀ àwọn olùmọ̀ nínú ẹ̀sìn wa tọ́lọ̀bà àlìkọlá tí ó bá sọ kúwá tó bá sọ ní ẹ̀sùn olóore bákan náà al ila al wa adabi lílọ sí ìdí àti àwọn ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ yustahabul guslu qabla al-khuruj afẹ́ kí a wẹ̀ ìwẹ̀ gúúsùlù tàmọ́ wẹ̀ náà ni o ṣùgbọ́n àníyàn wípé à ń lọ sí ìdí ní òláàní kájúká tó jáde ilé ìrìnlẹ̀ látọ̀dọ̀ àbáwà náà fi ìkọ́nà ọba àlìkọ́

wọ́n ní àwọn ọjọ́ wo ni ìwẹ̀ jẹ́ ẹ̀kọ́ tó yẹ kí awẹ̀ o ní yàmù ọjọ́ jùmọ̀ ẹ̀tọ́ ni káwẹ̀ yàmù àrọ̀kọ̀ ẹ̀tọ́ ni káwẹ̀ pàápàá jùlọ bí mọ́ ń káànà bí àrọ̀fà tó wà ní àrọ̀fà àti ọjọ́ tí a ń sí ọjọ́ ọdún iléyá fìtìn àti ọjọ́ ọdún ìtúnu kí a dọ́sọ̀ kí a sì wọ ilé tó dáa jù nínú aṣọ wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò ní àpò lọ́yídì àpọ̀ Ibrahim olọ́yídì kí lẹ́bọ̀ lọ́yídì olọ́ disappoint me eléyìí kì í ṣe ṣẹ́rùtù o wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ bá wa aṣọ tí ń bẹ lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó káàtì dọ́sọ̀ rẹ̀ tó mọ́ kan dá wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ bá dẹ̀nà ọ̀nà yídì wọ́n lè wá padà o ṣùgbọ́n àjọ́lọ́run bá tẹ́ tọ́lọ́run bá bùkún kó jẹ́ kí inna Allaha yuhibbu an yara athara ni'mati ala abdihi ọlọ́run bá subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ sí kó ń rí àpẹẹrẹ àmì wípé ẹrú yìí mo sì dẹ̀ra fún ó sì ń ṣàfihàn ìdẹ̀ra náà láìsí tààlí àlà náà kì í ṣe pé ó ń ṣe dáadáa kì í ṣe pé ó dẹ̀ ń tí a mọ́ tún ọjọ́ kan ní àkọ́kọ́ oṣù Shawwal wọ́n fẹ́ ká fi nǹkan sẹ́nu tó lọ eléyìí òun náà ni sunna anabiwa Muhammad salasala afáwa anas kọlọm kọlọm sí wọn wọ́n gbà wá ọ̀kánà Rasulullah sallallahu la yagdu yawmal fitri hatta ya'kula tamra anabi salasala kò ní lọ sí ìrun yídì ìtúnu àwẹ̀ àbí kó jẹ kí ni kó jẹ kò tẹ́lẹ̀ kan tó tún gbà ẹ̀mọ́ ní ṣàwàl àkọ́kọ́ nínú oṣù ṣàwàl ọjọ́ àkọ́dún ṣàwàl ni ilé ìkó náà ni ìṣesí ànábìwá Muhammad sálàsálà nígbà tí wọ́n gbà dídẹ̀ wọn ní káánà káánà sì ní ìyánátùl hàlì ní téèyàn ń ṣe ọ̀n téèyàn ń ṣe ní gbogbo ìgbà òní òní káánà yìí tásìkò òun bá tó bá ìrun yídì láti wọlé báyìí ànábì sálásá yóò jẹ nǹkan tó di pé ó lọ sí eid bákan náà ó ní àwọn nǹkan tó gbúdọ̀ mọ̀ o náà ni atekbir fílẹ̀ ìdáyẹn lámọ̀ ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd lámọ̀ ṣe ilé ìlẹ́rí ìtẹ̀rinlẹ̀ bákan náà ó tún fẹ̀sẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ àfáwà àbúlẹ̀ ọmọ àfáàs kọ́lọ̀ nǹkan bá pé gbólóhùn Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, walillahi alhamdu, Allahu Akbar wa ajal, Allahu Akbar aláàmọ́ àdáná. Wọ́n ní eléyìí náà nínú kan tí gbàláyé wà fún wa láti láti wí ni òun náà wà. Bákan náà, kùrújù nìsà, jíjáde àwọn obìnrin, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà míì yìí lọ sí ìdì. Lónìí tọ̀, àwọn ọmọ dáná nú ilé, èèyàn kéékèèké, ẹ̀yẹn wọn lọ sí ìdì eléyìí àtìgbọ́ pàápàá níbo tilẹ̀ okó mọ́ ohun eléyìí kìí ṣe eléyìí tó wà níbàmù sí súnà anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam an fẹ́ káwọn obìnrin pátá káwọn náà lọ sí ìdí àtọmọgbé àtàrúgbó àtàgbàlagbà kódà ẹni tí ń ṣe umu àpíyá kọ́lọ̀ kí ó gbáyọ́ ní sí wọn gẹ́gẹ́ bó sọ àná àkọsílẹ̀ látọ̀dà fún àbùkárí àti Muslim wọ́n ní أمرنا أمرنا رسول, رسول الله صلى الله عليه وسلم أن نخرج في الفطر والأضحى العواتق والحيض وذرات الخدور وني النبي صلى الله عليه وسلم أقوى لسه يكتو gbogbo àwọn tó bá jẹ́ ní ọdún ìtúnàwẹ̀ àtọdún iléyá gbogbo àwọn tó bá jẹ́ arúgbó àbáwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù àbáwọn ọmọdé tí wọ́n yìí sábà jáde ìkálukú wọn kí wọ́n jáde lọ́jọ́ ọdún o ìtúnú àwẹ̀ ní o àbíléyá onífà ámọ̀lì fòjà ẹ̀rá àwọn tí wọ́n ń sin nǹkan oṣù lọ́wọ́ fàyàtẹ̀sí náà sọ́lá àwọn ò ní kírun o wọ̀yẹ̀ ṣáádínà alìkẹ́rẹ̀ wà dáwà sí mùsùlùmí ṣùgbọ́n àwọn náà ó jẹ́rìí àóore àti àdúrà àwọn mùsùlùmí wọ́n kàkété wọn ní kírun bákan náà ẹnìkan ábẹ̀rẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ sọ́lá ń pé wúmà tí á gan ni wọ́n ṣe ẹ̀bẹ̀rẹ̀ ní ẹ̀rọ wúyà tó gba àdìsí ya Rasulullah ìyá òjíṣẹ́ ọlọ́run ìfìgáná láyà kúrò láhájẹ́gbà tá a bá rí inú wa tí ò lo jẹ̀lì bàbá tí ò ní jẹ̀lì bàbá ń kọ́ o bó o ní kó ṣe ṣe o ànábì ní lìtẹ̀láfà òfòhà ẹni tó bá ní méjì kó fún ẹni tí ò ní kankan lẹ́yọ kan eléyìí nínú àwọn ìjúwe ló tún fẹ́ fún wa kan tí a tún ní ọ̀rọ̀ òun náà ní kí ni o ọ̀kọ́lá pátú àkọ̀rí ìlàlùsọ́là tí a bá lọ sí rìdì ọ̀nà tí a bá gbà lọ àfi ajẹ́kóṣe pa sí ọ̀nà tí a ó gbà padà kò sí nǹkan míì ju wípé káwọn èèyàn lè mọ̀ pé à lónìí o àwa mùsùlùmí à ń ṣe ọdún lónìí o àwa mùsùlùmí à ń sọdún bákan náà yustahabul mashi ìlàlùsọ́là wà ádámù òrùkú ìlàlùhàjà wọ́n fẹ́ kó jẹ́ pé ta bá fẹ́ lọ sí rìdì wọ́n fẹ́ kí a rìn lọ sí ìdí o ká mọ̀ wọ mọ́tò pàápàá jùlọ tó bá jẹ́ wípé ìdí tá a fẹ́ lọ ó sì wà lábẹ́ orí ọ̀fẹ́ kí a fi ẹsẹ̀ wa ká fi rìn ṣùgbọ́n tó bá sí lábẹ́ orí ọ̀fẹ́ ká fi rìn àwọ mọ́tò kò sí nǹkan tí ó burú ní níbẹ̀ bákan náà wọ́n fẹ́ kó jẹ́ wípé a bá lọ sí ìdí a mọ̀ sí gbólóhùn àgbìr kama sí gbólóhùn Allah, Akbar Allah, Akbar Allah Akbar walillahil hamd kama sí àwọn gbólóhùn bákan náà kama yìí pé kò sí ìrun abádé yídì o lẹ́yìn ìrun yìí tàbẹ́ lọ kí kò sí náfìlà bífọ́ ọ̀ká tó kírun bákan náà kò dẹ̀ sí náfìlà lẹ́yìn ìgbà tí a bá kírun ìdì kan bákan náà kò ní àzánù kò nínú pípè kò sì ní ìkọ́ọ́mà lẹ́yìn tẹ̀síwájú a máa ń ṣe imam yóò ṣe tekbir tekbir méje ni ó ṣe tábàrò tàwọ́kọ́mọ́ yóò jẹ́ mẹ́jọ nílákẹ́lẹ́ kejì yóò jẹ́ márùn-ún tábàrò ìta fi dìde láti sùjú ìpínlẹ̀ yóò jẹ́ mẹ́fà tó eléyìí ó náà ní ìbámu sí súnà ni o kútùbà ìdì ò ìkan náà ni eléyìí náà ló wà ní ìbámu sí súnà ilé tó fẹsẹ̀ nílẹ̀ àwọn ìmáàmù wa ní ìlú Àkúrẹ́ a fi orí ọ̀pẹ́lẹ̀ a fi lù wọ́n lọ́gọ̀ ẹnu pé tọ̀ wọ́n kú iṣẹ́ ribiribi rí pé nínú àwọn àyímọ̀ níbẹ̀ nípínlẹ̀ yìí ẹni tó kọ́ adopt súnà ìwí pípọ̀ kí kútùbà kan làmọ́ kí àwọn náà ni bàbá wa ìmáàmù Àkúrẹ́ Dr. Abdulhakim wa khatama Allahu lahu bil husna kọ́lọ̀ọ̀bà alikọla kí ó bá ṣe fún wọn. eléyìí o náà ni wà ní ìbámu sí súnà Muhammad sallallahu gbogbo tẹ́ olóore tó pátá láti ìgbà tí ti bẹ̀rẹ̀ wákàtí kan nínú ọjọ́ ọdún gangan wákàtí kan nínú rẹ̀ gbogbo sẹ́ẹ̀ pátápátá yóò kú dànù dé ìlúbọ ni ìyapa ah, àti ẹlọ́rin tó àwẹ́ ti bẹ̀ látọ̀gbọ̀n ọdún ọgbọ̀njọ́ àti afẹ́ ṣe fàájì báyìí lábẹ́ fàájì yóò sì mọ ìyapa àti ọlọ́run lábẹ́ fàájì yóò mọ̀ ṣe sìnà lábẹ́ fàájì yóò mọ̀ mutí lábẹ́ fàájì eléyìí inú ìmọ̀ fi àìmọ̀ oore dúpẹ́ oore tí olú ọba dẹ́dà tó sì fún wa ni o ká má fi àìmoore ká má fi dúpẹ́ oore ká má fi àìmoore ká má fi dúpẹ́ oore ká má yàyọ̀ kọ̀rọ̀ o ká má yàyọ̀ kọ̀rọ̀ o ká ṣe pẹ̀lẹ́ ká ṣe jẹ́jẹ́ àwọn tá a bá lọ́kadà ká wà pẹ̀lú ọpọlọ àwọn tá a bá ní mọ́tò ká gùn pẹ̀lú ọpọlọ ká fi làákàyè ká fi wa ọkọ wa ká sì fi ara rẹ̀ ká fi ṣe ọdún abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́lọ̀wọ̀n ọba àlékọ́lá kó jọ ìmọ́niyí ọ̀káràmìyí wàkọ́dìlì yìí ó má sì lè ní òpin ọdún tí a ó ṣe ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pàṣẹ láyé gbogbo ìnáwó ilé tí a fi gbọ́ bùkátà tí ọdún náà tí ó fi gbẹ̀dẹ̀mukẹ́ kọ́lọ̀n àlìkọ́lá ó mọ́ fún wa kó dẹ̀ ṣe gbogbo ẹ̀mí ìrọ̀rùn fún ẹnì fún wa a èmi ọmọ ìyá yín lẹ́ẹ̀kan sí Abu Ayman Al-Asali náà ló tún kí yín pé bìkọ́wù náà bil asal wasalamu alaikum wa rahmatullahi wa barakatuh